má rẹjọ́ pa mi èmi gan lẹ́jọ́ lọ́wọ́ ayé díẹ̀ ayé díẹ̀ ayé má fẹjọ́ ṣe mí léṣe jàre kẹ́nìkan wà nílé báyìí sẹ́wọ̀n mọ̀ dúró de mo gbé wá sọ́dọ̀ girlfriend ẹni jàre. Hmm. Oh, ok ẹ kí ló ti fẹ́ sọ fún mi oh ah, actually girlfriend ẹni ọdún àpò dé yìí o yeah i'm jagbe very soon sin because all of them kọ́ àwọn tó ń fẹ́ rẹ́bù kan so definitely tó bá ṣe tó bá ṣe parí nǹkan tó bá fẹ́ discuss àwọn máa kúrò báyìí. ok ẹ gbọ́ ni wọ́n Big bow. wo ṣáà pé táìmì wọ̀ bára dọ́gba àárọ̀ èyí máa láàárọ̀ àmọ́ àlálẹ́ so it's not really anything that you can actually say òun ń kún mi gbogbo time yẹn náà. sókun ẹdújọ bí ọmọ ẹdùn ọ̀kan ń bá bí èjì wọlé tọ̀rọ̀ mi wá. èjìlá èjìlá mi èjìlá mi ọmọ tó gbọ́dọ̀ balẹ̀ bàbá ọmọ tó gbọ́gunlẹ̀ ìyá ọba kìsì ó bẹ́ sílé alákìsà ó sọ di ilé aláṣọ. èjì rẹ̀ èjì rẹ̀. ẹja ní no, no, no, no. hello hello hello Kenny, Kenny, hello Kenny. wo Ma, bọ̀ máa bọ̀ ń ta sísinsinsin. ah ká máa lọ bí ti báwo kí ló ṣẹlẹ̀ what's going on fún ma bọ́tà sí sísì jọ. ok ok ok mo ti gbọ́ ó dà mo ti gbọ́ mo ń bọ̀ mo ń bọ̀ tà ń sìn i'm coming outside now mo ti gbọ́. god damn it kí ni mo rí. kì í máa lọ bí ti báwo. káwa máa lọ bí ti báwo. hello baby báwo ni wọ́n sọ̀rọ̀ báwo lẹ́bi tẹ̀. ṣé wàá okay. No, I, was actually on my way out. Táwọn ṣe call mi sí Only pick ní pé ká máa Instead, so I was kind of rushing out bó ṣe wọlé. Why? Why tó ṣe ń lọ? Oh, mọ̀ wípé torí iṣẹ́ ni mo ṣe rush kúrò níbi tí mo wà tí mò ń bọ̀ to come and meet you. So I why understand. you leaving? I understand, but he just called me and said we have to go right now. So I'll be back, trust me. Hmm? My business, you know I love you, right? Hmm? That's my baby. Uh-huh. I'll come check it out later. Ṣùgbọ́n mi ní pẹ́ ṣùgbọ́n. I'll make sure I come and see you. Nítorí tí ẹni mo rush kúrò níbi tí mo wà. Èjì rẹ̀ ara ìṣògùn, ẹdújọ bí ọmọ ẹdùn ọkàn ń bá bí èjì wọlé. Táíwò àkílódé tó yẹ pè mí bẹ́ẹ̀ pé kí n sáré máa bọ̀ ká máa bọ̀. <laughs> wo wo tó o bá tẹ bèrè lọ́wọ́ mi èmi máa ń sọ fún ẹ̀fẹ̀ kan tẹ́lẹ̀ I'm telling you. tell me mo ń gbọ́ kí lè why. ọmọ kan sọ pé má má worry má worry but the thing is o ò lè fi ọmọ yẹn ṣó ti yé. kí ló dé tí mo ṣe. I mean, wọ́n má worry at least ó yẹ kó mọ̀ pé ìyá kan ló bí wa méjèèjì so mi ò lè rí gbẹ́lẹ̀ kí n sọ pé kó lọ wọnú ẹ̀ ó lè fẹ́ ó lè fẹ́ o. there should be a reason. àmọ́ ò lè fẹ́ sẹ́kẹ́ ní ò lè fẹ́ ò lè fẹ́ mọ̀ yìí. ó kàn sọ pé mi ò lè fẹ́ ò lè fẹ́. I wish I can talk but ò lè fẹ́ ò lè fẹ́ ò lè fẹ́ o. ṣé mo ṣe fẹ́ gbọ́ tán. mò ń gbọ́ ẹ. tí o bá ní any genuine reason tó lè fún mi pé mi ò lè fọmọ yẹn máa fẹ́ o mo jẹ́ sí nǹkan tí nǹkan tó lè ṣe. Ah. kò sí kí nǹkan tó lè ṣe sí. èjìlá èjìlá mi èjìlá mi ọmọ tó gbọ́dọ̀ balẹ̀ bàbá ọmọ tó gbọ́kulẹ̀ ìyá. kí ni nǹkan tó ń ju ẹ lọ́wọ́ tó fi jù mí. ẹ ṣó mọ̀ pé o ní problem o ní ìṣòro ìṣòro ńlá ìṣòro ńlá ló ní o kí lo rí lọ́bẹ̀ tó fi wá ro ọwọ́ tó fi sọ fún ìkejì ẹ yí pé ọmọ tó fẹ́ fẹ́ o fiancé ẹ̀ kò gbọ́dọ̀ fẹ́ kí ni nǹkan tó rí lọ́bẹ̀. ṣe wo dáàdi ṣe fẹ́ gbọ́ ṣe fẹ́ gbọ́ nǹkan tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ owó ìkẹ́ sọ pé mo ní wàhálà owó ìkẹ́ sọ pé mo ní ìṣòro I don't care ẹ mo gbà pé mo ní mo gbà pé mo ní èmi mọ ìdí tí mo yẹ sọ pé kẹ́hìndé ò lè fi ọmọ yìí sẹ́ kó lè fẹ́ ẹ̀ àṣé mo máa ń rí gọ́tà lẹ́tì máa sọ pé inú ẹ̀ ní kó lọ gbà ni òun náà mọ̀ jẹ́ kó gbà ah no kò lè fẹ́ dádì kò lè fẹ́. ó máa fẹ́ kò lè fẹ́. màámi ẹ gbà mí ah màámi ẹ gbà mí now what's all this. ẹ gbọ́dọ̀ gbọ́dọ̀ kí ló dé tó ń kàn pa ìpè kò lè fẹ́ kò lè fẹ́ kí wọ́n ló bí ni ló jẹ́ máa pàṣẹ fún. granny ṣe fẹ́ gbọ́ ẹ wo at this point in time mi ò mi jẹ́rìí nǹkan tó wà wọ̀nyí ni kẹ́ sọ nǹkan tó wà wọ̀nyí ni kẹ́ sọ bí èmi ṣe wà yìí o as long as i live kẹ́hìndé mọ̀ tí mo lè ṣe o ó tí mo lè ṣe o èmi ti sọ fún ẹ pé o lè fẹ́ ọmọdé yìí o o lè fẹ́ o mi ò ní lajú mi lẹ̀ fẹ́ o because ó yé mi o ó yé mi. ẹ kí ló yẹ tó jẹ gbàgbọ́ ẹ tó jẹ mi sẹ kò lè fẹ́ ló yẹ gbàgbọ́ lè fẹ́ ó dẹ̀ sọ fún kò lè fẹ́ tó fẹ́ rẹ̀ ti kìíní ẹ̀ láti fi ṣe nǹkan tó fẹ́ ṣe. kò lè fẹ́ ah mo lè fẹ́ lè fẹ́ sọ nǹkan tó reason yóò fi lè fẹ́ sọ fún wa. èmi mọ ìdí ó yé mi. a ti mú ọjọ́ ìyàwó láti àyìnbó yóò ṣù ó wà kó jù kọ́ lẹ́yìn òwa ni kò lè fẹ́ nǹkan tí mi sọ yìí o. tó bá dẹ̀ jẹ́ ipò fẹ́ ká ṣe ìyàwó yìí papọ̀ ǹjọ́kùn náà ó yá bọ̀ mọ́bìnrin wa lẹ́nu lẹ́nu ó ti yá wa. ìrìn ṣáà sọ fún mi pé mi ti rẹ́dì ni mo ti sọ fún Kẹ́hìndé o lè fẹ́ ọdún and that is it. ó máa fẹ́ daddy kò lè fẹ́. ó máa fẹ́. kò lè fẹ́. cherry daddy i know what is wrong Taiwo is jealous ó ń jealous ni ṣebí mi àti ẹnìyàjọ travel out ń gbà yẹn Eh? wọ́n dí pọ́tẹ̀ ni. ẹ̀yin wá jẹ́ tuntun ṣé ẹ jẹ́ tuntun. gbogbo nǹkan tó ń ṣe é skul báyìí ni mo mọ̀ mo kàn ń wò ní I don't want to say nothing mo kàn ń wò ní gbogbo nǹkan tó ń ṣe é skul báyìí I know everything eh? everything ni mo mọ̀. wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n má jọ lọ sí má lọ síbẹ̀ rárá rárá ó mọ mí o gbogbo àná ìyẹn ti bàdà àná everything yẹn ti bàdà kò kọ̀ mí rárá mo sọ fún ẹ eye to eye Skendi ò lè fẹ́ ọdún and that's final abẹ́tì gélé bó máa fẹ́ ọ lè fẹ́ dáàdì kò lè fẹ́ ọ ọ máa fẹ́ mo léyìn ò lè fẹ́ yín ọ̀bẹ ṣe é fẹ́. ó mọ̀ kọ́ tí mo lè ṣe o ó mọ̀ kọ́ tí mo lè ṣe o lè fẹ́ léyìí o tó bá yẹ pé wọn mí ni ẹ. no problem but torí lè o lè fẹ́ lè. ó máa fẹ́ ó máa fẹ́ ó lè fẹ́ ó lè fẹ́ ó lè fẹ́ ó fẹ́ nù. dáàdì kìlẹ̀ bẹ́ ṣe. máa yẹ wọ́n bá lọ́rọ̀ o lè fẹ́ ọmọ yẹn o lè fẹ́ o lè fẹ́ I don tell you something òkè kí wọ́n máa rí lójú ẹ̀mí mi wá rí kó máa rò náà àwọn máa wò ó lè fẹ́ ọmọ yìí sẹ́ òkè ah, ó dà náà. ṣe ti rọmọ yín. ẹ yí sókè kẹ́hìndé. máa fẹ́ kò sí nǹkan tó máa ṣe. wo ohun tẹ máa fẹ́ wà lẹ́yìn ẹ bíi ké ni bíi ké máa wò ó tiẹ̀ máa mi ẹ wọ ọmọ yín. ó kàn jealous ni. ó ah, jọ jọ jọ kẹ́hìndé máa lọ síbẹ̀ ṣé ẹ rọmọ yín àwa là ń sọ̀rọ̀ tó workout yẹn o. ìfun ìyá ẹ̀ ló jáde. ìfun ìyá ẹ̀. èmi lè ti ṣàkíyèsí kan láti bí gọ́ọ̀mẹ̀ntì wípé bí àwọ̀ bí ìlara díẹ̀díẹ̀ mu ó ti wà lára ọmọ yìí ṣé ẹni tó jẹ jáde. ẹ̀tẹ̀ sílẹ̀ inú ibi tó lọ yẹn á ṣojú èmi pẹ̀lú ẹ̀ reason tó tún sọ pé kò ní fẹ́ reason tó tún sọ pé kò ní fẹ́ èmi pẹ̀lú ẹ̀ ó gbọ́dọ̀ sọ fún mi ó gbọ́dọ̀ sọ fún mi màámi ó gbọ́dọ̀ sọ fún mi sẹ́ẹ̀ á. Ah. ọ̀rọ̀ kò ṣẹ́ lówùrọ̀. àná mi iṣẹ́ ìbínú pé mo bí mi bí báwo ó rò lánà ẹ̀wọ̀n bọ́dà jù wá ní ọdún náà. àná mo ní ìbéèrè méjì kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí. ìkíní ẹ jọ kí ni díẹ̀ tí táyé ṣe máa sọ pé kíkọ́ èdè máa fẹ́ ọmọ mi àwọn méjèèjì ríra wọn kò tẹ́ra wọn lọ́rùn wọ́n dẹ̀ láwọn fẹ́ẹ́ fẹ́ ra wọn kárí pé ilé aláyọ̀ nílé yín àwọn obìnrin náà foríkorí àníkọ́mọ tẹ́lẹ̀ wọbẹ̀ ọkọ àfẹ́sọ́nà àtìyàwó àfẹ́sọ́nà kò ní ṣòro paramu tí ẹ ṣe wá dé lẹ́rù kí ló ṣẹlẹ̀ gbogbo ẹ láyé mi. ẹ wò bó ṣe yẹ yín náà lẹ́nu bó ṣe yà wá náà lẹ́nu ẹ ṣe rí ọmọdé ò lè ṣiṣẹ́ ọmọdé ò lè ṣe kọ́ máa ṣiṣẹ́ ọmọdé láwọ̀ ló fẹ́ wà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n a ti yanjú ẹ̀ a ti ṣẹ́tù gbogbo ẹ̀ so wedding wedding máa continue a máa ṣe wedding. ẹ ṣó dá yín lójú ìbéèrè kejì ni ọgbọ́n ṣáàṣì máa ṣe wedding. ṣebí ni bàbá wọn. ọ̀rọ̀ ti yanjú. dáàjì a máa ṣe wedding tó wà lẹ̀. torí a ti fi lé ọtí a ti fọ̀nà òkà a dẹ̀ ti ná owó a ti pè èèyàn lọ́tún pè èèyàn ló sì gbà máa ṣe nǹkan níbi táwọn apàdé ilé ayé wa ìkọ́jú wa wá ti wà. ojú ò ní ìṣẹ̀dá wà fúnra la wa àwa náà ti fi ilé kọjí àti fọ̀nà lóka nǹkan tá a ti fowó rà lọ́mẹ̀ ṣé aṣọ ta mú ni a fẹ́ dá padà sí ilé àìsó ẹ wo ẹ fọkàn yín balẹ̀ a máa ṣe wẹ́lẹ̀ rẹ. ká fọkàn balẹ̀. ẹ fọkàn balẹ̀. ìyàwó àìkú náà ti rẹ̀ ni ìyàwó ti rẹ̀ ni. ìyàwó wọn ni wẹ́ẹ̀dì ti dé ká fọkàn balẹ̀ ẹni bọ́ lẹ́nu ẹ̀ ọ máa ń déjú ju báyìí lọ tó bá wà lọ́dọ̀ mi wá ń díjú jù báyìí lọ. ìyàwó lẹ̀lẹ̀ ṣé pàpọ̀ ni wà balẹ̀ lára eh, ṣé wọn wà ní jẹun báyìí ìdè kan ló fún ọ ló jẹjẹrẹ àyàdì. ọmọ kan tó ń bọ ọmọ tó ń bọ ọkà ni. ó ti dìgbà láti wọlé àṣà àná mi ìjọ yìí alárinrin. ó máa láàrin ní bàbá. òun náà ti gbọ́ ń sè ìyá lọ dáná. o ṣé wà jà o ṣé thank you so much. ẹ kú ìjókòó àná. yes ma yes ma ẹ wò ká ṣàmùlà ṣe sùúrù pẹ̀lú bẹ́ẹ̀rọ náà kàn fẹ́ báyìí sí wa kí la fà kí ah, ah. la kọ́ kí o. káyìn máa ní kí káyìn ó gbọdọ̀ fẹ́ yà wọ́n gbọ́dọ̀ ayé so ẹ dúró díẹ̀ dè okay sure. Oh, yeah. Yeah. Yeah. Uncle T, Gale, what's up? Ṣé wà? Má sùn mọ́ mi jù, okay. Ẹ mo okay. Uh-huh. sí o? Kí ló dé tẹ̀ wọlé tẹ ní kán wá pè mí bọ́ síta? Ẹ bá ti wọlé náà. Kí wole wọlé, kí n wọlé kó ba lè fògùn dèmí mọ́lẹ̀. Ah, ah. Ah, ọdún nínú oṣì oṣì wá gbogbo kíní tó lọ pàfọ́ọ̀mù gbogbo abakadabra tó ń pàfọ́ọ̀mù tó di àmọ̀tẹ́kùn tó ń di kìnìún àti gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo ẹni mo mọ ó dẹ̀ yẹ ó yé mi o ó yẹ ó yé mi gan. I, I, I, don't, understand you. Kí ni nǹkan tẹ́ ẹ̀ ń sọ ọ̀rọ̀ yóò yé mi? Oh, you don't understand. And you want me to make you understand? Okay, orúbí àmì ọmọ, orúbí àmì ò tí gbọ́ gist ẹ̀. Ẹ curiosity náà ló jẹ́ kí n find out. Ìpè first boyfriend ẹ̀ ó kú mọ́ ẹ lórí ni. Second boyfriend ẹ̀ ó ya wèrè ni. Ìkẹta ó dédé jókòó tó bẹ̀rẹ̀ sí máa sásọ. Swa mo bẹ̀ lórúkọ náà fi kejì mi lọ́rùn sílẹ̀ fi kẹ́hìndé lọ́rùn sílẹ̀ o lè fẹ́ àlọ́ o lè fẹ́ kẹ́hìndé kò pọ́síbù o lè fẹ́ kẹ́hìndé máa wọ máa wọ ọmọ ẹ lọ́wọ́ gidi gan ni èmi ò gbádùn o mi ò gbádùn o lè fẹ́ kẹ́hìndé. uncle taiwo ní sùúrù ìjọ tó rọ lọ́n tó bá ní ẹ̀ṣẹ̀ kan tí mo ṣe yín ti tẹ́lẹ̀ máa apologize ẹ jọ̀ọ́ ẹ má ṣe lè fún mi i love your brother. ah love yourself in fact love your neighbor so that you can love yourself at the same time fi kẹ́yìndé lọ́rùn sílẹ̀ kí ló ṣe èrè lọ́ọ́ ṣe nollywood lọ́ọ́ àtún pẹ̀lú gbogbo ọ̀rọ̀ kàkàkàkà tí mo sọ kalẹ̀ yìí bàtàbàtà tí mo sọ kalẹ̀ yìí sì kò múùvẹ́ rárá òun ṣe bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan tó ṣẹlẹ̀. gbogbo sọ̀rọ̀ yóò jẹ mi ni. tí o bá ti kúrò lọ́dọ̀ èmi máa fi mọ́tò gba ẹ̀dá. gbogbo mo máa ń gbá mọ̀tẹ́kùn o mo máa ń gbá mọ̀tẹ́kùn. ló kọ́lé ọdún wọn máa jẹ́ kéèyàn rogun alátakò bá yọ. No, no, no, no, no, no, no. Uh, look here, Agbaje. Ìwọ fúnra ẹ mọ̀ pé mi ò ní gbaru owó bẹ́ẹ̀ yẹn. Eh, báwo ni n ò ṣe kí n ládéhùn báyìí? aṣọ nǹkan seventy thirty ó wá dé sí ìgbà tó owó ti fẹ́ jáde ó wá sọ pé eighty twenty ni why why eighty twenty ń sìn ah mi ò ní gbà yẹn o mi ò ní mi ò ní àánú àwọn ẹ ẹ wo màá pè é padà sọtúgbọ́ màá pè é padà kẹ́hìndé kí ló dé. dadi ẹjọ́ táwọn bá fi sùn yín dadi Taiwo has the guts to go to my fiance's house kó máa threatening lẹ̀ sọ pé kó fi mí lẹ̀ for what reason. kí lẹ jọ fà pọ̀ kí ni nǹkan tó wà láàrin ẹ̀yin méjèèjì àbí kí ló ṣe fún tó máa fi lọ sọ́dọ̀ girlfriend ẹ. dáàdì rọtáwó yé mi i don't understand mi ò mọ nǹkan tó rí tó fi insist pé kí n má fẹ́ ìyàwó mi and that's my fiance. ṣé ó ní ẹlòmíì tó fẹ́ fún ẹ ní nígbà tó bá sọ pé kó má fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí. i don't know. wò lókè ẹ ìwọ fúnra ẹ mọ irú ọmọ tí Táíwò jẹ́ mo dẹ̀ mọ ìwọ àsọmọ dáadáa má wàá gbé wa Táíwò wọ̀ kí ni kí lẹjọ́ ń fà kí ni kí ló máa fà tó. dáàdi mi ò mọ̀ it's getting to a stage dáàdi ṣé mo pé tẹ bá ń tìyàn tẹ bá ń tìyàn tó bá dárò gírí máa fèsì ẹni padà it's getting to that stage and I can't take it anymore. Kẹ́hìndé ìwọ náà máa lọ síbi ògiri ibi ilẹ̀kùn ni kò máa lọ mo sọ pé mi ò fẹ́ wàhálà what's all this now? ti Táíwò ni mo sì rán ìwọ náà tún gbé títí ẹ sìn ìwọ tí mò ń pè lọ́mọ jẹ́jẹ́ o tún fẹ́ gbé wa jàgídíjàgan wọ̀ wọ́n sọ di ṣẹfẹ́ ẹfẹ́ kí lápá tẹ́sán ni ṣẹfẹ́ fún mi lápá tẹ́sán ni jọ nítorí ọlọ́run mi ò fẹ́ ìjà àti Táíwò o mọ irú ọmọ tó jẹ́ o o mọ irú ọmọ tó jẹ́ o tó bá ń bọ̀ kó yàgò fún please. talk to him daddy ẹ bá Táíwò sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀. tó o rọ ọmọ tí mò ń bá sọ̀rọ̀ ọkùnrin sì wà lókè o fẹ́ jà ọ̀dà kẹ́hìndé má bínú má bínú ṣó ti gbọ́ wá jókòó tì kí wọ́n mú ẹ̀wà fún Daddy, I'm not in the mood. Mi ò mi ò wà in the mood right now. Probably màá kọ́ lọ sí yàrá mi and I'll be fine. Màá wà okay. Ṣáà máa jà kó fi ọkàn rẹ̀ balẹ̀ mo ń sọ fún ẹ o. Mo ti gbọ́ dáàdì. Alright dáàdì ṣé dáàdì. Okay. Yes sir. Mi ò sọ pé kó lọ máa fa wàhálà pẹ̀lú kejì ẹ o. Ok dáàdì mo ti gbọ́. Ṣó ti gbọ́? Yes sir. Ìjì rẹ̀ ara ìṣògùn edújọ bí ọmọ ẹdùn ọ̀kan ń bá bí èjì wọlé tọ̀ mí wá. Ah! wọ́n sọ fún ẹ kò sì kí máa bí ẹ tẹ́lẹ̀. bọ̀bọ̀ yẹn wọ́n ní ó ní ọ̀sà definitely wọ́n rò pé ṣé wọ́n ní plumber tó bá gbẹ́ ìwò sínú ọkọ ẹ̀. ṣé ṣàtìlẹ́yìn àtòrí mm, mm, mm. ló fi máa fún yín. ó sọ di ilé aláṣọ. Ah! kí mo ṣe báyìí kí ló kọ́ sí bàbá mi kí mo ṣe báyìí ẹ dábẹ́ wà kí mo ṣe báyìí. dókítà dókítà dókítà. kí mo ṣe bí kí mo ṣe báyìí. go get me the the, the Prozac. kí ni mo ṣe bí báyìí. Prozac wait kí ni mo ṣe bí báyìí. just calm down hold on kí ni handcuff wá lọ́wọ́ mi. no ẹ wà ẹ ma wà okay. mo ti okay. no some waiting please. hold on you'll be fine you'll be fine yeah, calm down yes calm down. Okay, just... no I'm waiting. hello this is so uncalled for ẹ tún kìíní mi. just calm down. Sagadat Sagadat ah, ẹ rí i pé mo pè yín urgently mm-hmm. because you have a very urgent matter at hand mi ì mọ̀ bóyá ẹ gbọ́ kan tó ṣẹlẹ̀ sí T-boy yeah our T-boy the same T-boy. Yes, èmi gbọ́. kí ló ṣe gbé wa débẹ̀. sorry ẹ mọ̀ mi mọ̀ bí lè ṣe máa take it up tẹ́lẹ̀ I heard that his own pale gangan him biological father carry am go psychiatric hospital say the guy dey mentally ill. impossible kò jẹ́ jẹ́ kò lè ṣeé ṣe T-boy can never be mentally retarded. Ah, ẹ wá me i know say T-boy e dey rugged on his own <coughs> tọ́ba lọ price ẹ̀ lọ́gọ́ pay me gbogbo ìtẹ́yìn sọ pistol glass sọ yìí o anybody tó bá ti crayfish wà ajé ìyá ẹ̀ máa collect ẹni tán náà. ilé kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀ àfọ̀ mẹ́ta ló ń pè mẹ́ta fọ̀ bí sinmi pọ̀ ṣe lè gbéyàn lọ ẹ̀ ó lè pààyàn ẹ ká lọ síbẹ̀ mọ́gọ́dún rà tàtàtà fún wọn i no get time baba. guys guys ẹ calm down okun wo ruru káwa ruru let's assume pé gbogbo nǹkan tán tí ẹ ti ń sọ nípa T-Boy let's assume pé òótọ́ ni i want every one of us to know one thing tí ojú bá ti ọ̀rẹ́ ẹ̀ tí o sọ pé ojú ó tiẹ̀ gbogbo àlejò ah, tí. àìní ti ju ta olúwẹ̀ láwọn ni. so um, at this point i think we need to do something right now. zagadis zagadis zagadis zagadis. zagadis. zagadis. zagadis. zagadis. once time again. One more time. One more time. No, no, no, no, no, please. One more time. No, no, no, no, no. No, no, no, no. Because it's my fault. Get on the squad. Zagada. Zagadi. Zagada. Zagadi. Now get up. F up. Let's do it. Get up. You, don't move it. Move too much. Get up. Move. Ọmọ tó gbọ́dọ̀ balẹ̀ bàbá, ọmọ tó gbọ́gùn lẹ́yìn yá. Ọba kìsì bẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílé aláàfin sá. Ó ga o amen and you guys are ṣeun gan ẹ ṣé really appreciate it, ah ah man even that you guys came to my rescue àwọn mi ò fẹ́ gbàgbé mi sí ilé ìwòsàn ògòdè pátápátá ah okay What ti yé mi náà though if you turn the table around èèyàn máa wo pé okay fine Why bá yẹ pé mi náà position wọn màá ronú báyẹn pé kí ló yẹ tí bọ̀ wọ́n yìí ń ṣe bí wèrè báyìí but tèmi yé mi tèmi i know the reason why i talk say you no fit married. this babe kò lè fair? and I still stand on my ground kò lè fẹ́ kò gbọdọ̀ fi ọmọ yẹn. Ah. wá gba yìí tí o ní láti sọ̀rọ̀ báyìí ah, why you dey thank us kò yé mi kí ló ń dúpẹ́ fún tagbe any one of us fall into that you know, victim definitely mo mọ̀ ìwà ṣe ju báyìí lọ you no get ẹni gbà ṣe lè gbàgbé ni pé we share the same soul the same spirit and the same blood. kí ló ń ṣara ti sọ pé ò lè wá mọ́ no no no you can't do that now ó ní kó máa dé bíbá by eleven pé kí n dẹ̀ sẹ́ndì owó mọ́tò sí ẹ mo ti sẹ́ndì tv ẹ̀ sí ẹ náà ó dẹ̀ sọ pé o ti rà láti ànáwó àti tàǹsìn wọ́n sọ pé o wà mọ́ no na ó dà pé o understand nǹkan tí mo ń ṣara ti sọ sí look at ẹ <clears throat> eh, reason o mọ̀ kí normally mi kì í send owó mọ́tò náà kó tó lè kó máa wá but ilé tí mo send owó mọ́tò kó tó lè kó máa wá yìí sìn ó ní reason ó ní reason ó gbọ́dọ̀ dé bílẹ̀ nìyí ẹ ó làwọn kankan tó wà very very vital ó ti yà àwọn kan tó wà very very vital ẹ wo tó fi gbọ́dọ̀ débi o lè wá mọ́ lóòótọ́ hello. mo dẹ̀ ti bọ́ta sọ́dọ̀ yàsáda mo ti gbàjẹ̀ dì mo ti mu ṣọ̀ràn mo ti gbé mólì mọ́ mólì mo ti gbé mo ti gbé bàbà. Ah, ah, ó ní kọjú sí. Ah, what's up now. How are you doing. i'm doing fine. ah jókòó jókòó jókòó ah jókòó náà ọdẹ. <laughs> ṣé kò ní kó òjòkó tẹ̀lé ìjókòó náà ìyàwó tí bọ̀ tí bọ̀ nǹkan um, You looking good today, oh. <laughs> As usual. T-boy, wá, T-boy, ó sáré dé um the other hostel bẹ́ẹ̀ kò ní pẹ́ dé. Jókòó dé. Mo ti ń try mọ́ bẹ̀ látàárọ̀ kò lọ. Oh, nọ́mbà yẹn kò lè lọ because ìgbà tó máa jáde last bag ní fóònù ẹ̀ wà. Bẹ́ẹ̀ ó ní pé tó máa ti débi tó ń lọ yẹn, ó máa ṣáà bí ó ń ṣáàjì fóònù ẹ̀ lọ́wọ́ ni má fọ̀. Ìsílà kì í fóònù ẹ̀ lọ tó bá ṣe rí miss call ẹ̀ á pè padà. Ó ṣe yẹ. Ti wà orí ìgbà. Um, kí ni kí n fi ṣe alálejò? mo fọ́n níṣà òwò jẹ́ kí n sọ fún ẹ ó ti máa sóúnjẹ fún wa létà ọ̀ ẹ̀gúsí lẹ́yìn ló máa jẹ wàá bá mi wá ẹ̀bà ó ti yẹ but for now àkọ́kọ́ mu kọ̀ọ̀kan náà tó bá kọ́kọ́ mu kọ̀ọ̀kan ẹ̀ kọ́kọ́ ẹ wá balẹ̀ kí ni kí n bẹ̀ gẹ̀ o lè wá ókè mi tèmi bá wà bàbá ọkọ lè ní jẹ́sì wọ̀ ó ti yẹ o ò dẹ̀ lè délé máa ti jú àti di fámìlì ó ti yẹ nǹkan tó máa sọ ní kó sọ holler at your boy. Oh, it's just that. Yeah, give me five better minutes. kọ́lé fún wa What is that? Ah, Moyo. Wale. My business. Bọ́ọ̀lù. Ẹ wo ṣọmọ pé ó ṣe mi. Kí ló ṣẹlẹ̀? Ǹjẹ́ ìpè kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ mi? Ẹ̀yin Táíwò. Òun ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ìwọ àti ọ̀rẹ́ ẹ plan tọ́rẹ́ ẹ fi rape mi. ọ̀rẹ́ mi ṣe pé wèrè owó náà ọ̀rẹ́ mi. Ah, ah. ìwọ àti ọ̀rẹ́ ẹ wò lẹ́jọ́ ń gbélé kúnlẹ̀ of course. kí ni ṣe fẹ́ sọ pé òun mọ̀ ni ṣe fẹ́ sọ pé òun mọ̀ ń pa ẹ̀ ṣe pé ṣe máa ṣe ń ṣe nìyẹn ẹ́ kúnlẹ̀ rape mi ṣe bí wọ́n ni mo wá wálé ó dé bèrè pé kí ni mo fẹ́ mu ó dẹ̀ sọ pé tí mo fẹ́ mu fún mi ìmọ̀ pé ó ti fi nǹkan sínú ọtí fún mi tí mo fi sùn lọ. kí ni ṣòfẹ́ ló mọ̀ ni. kò lè rí ibẹ̀. Ah. Ah. Ah. okay okay. Ah. ìjì rẹ̀ ìjì rẹ̀. ṣó ń wá yìí ni reverse ball mi dá padà free uh, on black on black. wáyé sídìí wúdìí kúdìí ẹ́ parẹ́ jọ parẹ́. ṣé o ń ṣe èrè ní o parẹ́ bọ́bọ́ kí ló ṣe é náà. But why you come dey woody? Ah ah, kí ló tó jojo now? Why be saying that the woman wey me I dey carry na dey enter your eye? Why? So now because of woman you come here, you come dey barge in wey I dey What did they do you now? What did they do you now? Have you forgotten that? We share the same brotherhood, the same spirit, the same blood, the same soul. But not the same women. Oh. Not the same women. See, if na woman i fit give you one right now ìwọ lóbìnrin máa man, jọ lójú mẹ na because of that babe you come come here come dey see i don't want you to forget about hierarchy the fact that we are friends does not give you the right to disrespect watch your next action nigga you share the same thing everything the same women same blood same spirit and the same soul brother to brother man so t-boy calm down <laughs> calm down yeah. guys ẹ má bínú pé mo pè yín ní impromptu and this is not the time for argument mi ò fẹ́ kẹ́ argue àbí kẹ́ kẹ́ prolong whatever i'm going to discuss with you guys right now mi ò fẹ́ kẹ́ explain anything i don't want you to explain anything all i want right now is peace I want you to àwọn yorùbá ni wọ́n sọ wípé àìfàgbàfọ́ nìkan ni kò jẹ́ kí ayé gún tí ewúrẹ́ ò bá dẹ̀ ṣe bí ewúrẹ́ kí àgùntàn ṣe bí àgùntàn we won't come to a conclusion what i'm trying to say is this whatever it is between you guys i understand your pain and i understand your pain I want you guys to squash whatever it is. I don't want any explanation. As the power confide in me, as the Zanga in this Zaga, I hereby authorize you guys take a squash, whatever it is. Let the let the peace reign, the brotherhood, one love, one spirit, one soul. See, I just share. Come on, you guys should share right now. Um, T-boy. The point is, I want you to go straight to the point. What exactly do you want us to do for you? Um, nǹkan tí mo fẹ́ at this point ni Me mi ò wedding yẹn go hold. zagadis. zagadas. zagadis. zagadas. wíníwíní lójú orogún. Kenny. Kenny, wọ́n you to látàrọ̀ báyìí Kenny. ọkọ ìyàwó kẹ́nì kẹ́nì. mò ń bọ̀ ọ̀rẹ́ mò ń bọ̀. kí ló ṣe látàárọ̀ náà àwọn anú mọ́tò à díẹ̀ kí ló ṣe tó tí o ti bọ́lẹ̀ bọ́lẹ̀ ká máa lọ náà. mò ń wá aago lọ́wọ́ ni mò ń bọ̀. aago bọ́lẹ̀ àwọn jones wá àwọn dẹ́sì bàbá àbọ̀ wà nú mọ́tò akọ wà nú ọ̀ àṣẹ kíá náà tó wà bọ́lẹ̀ mọ̀ ní kúrò mi báyìí o àwọn ọ̀rẹ́ mi wà ló tẹ náà jọ mi fẹ́ kí wọ́n lọ píìkì wọn wọ́n wà láì ṣe bí junction wá gbé wọn wá sí ìwọ ọ̀jọ́ tètè bá lọ ọ̀fẹ́ sàwáìsì lọ gbé ẹ ẹ wọ́n wà ní junction ṣe bí yẹn lọ bá lọ píìkì wọn jọ. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi <laughs> ọ̀rẹ́ mi wáò ó òkè wà òkè ṣùgbọ́n ṣùọ̀ fún mi pé ìyàwó ẹ̀ máa fọ́n ẹ̀jọ̀ ẹ̀ kọjá five minutes àwọn obìnrin àtàkì wa sà bẹ́ẹ̀ ni sà ẹ ibi iwájú bẹ̀rù iwájú ṣọ́ọ̀bù yẹn ń wọlé àwọn báyìí sí ẹ ó kìsà ó kìsà ọ̀rẹ́ sà ọ̀rẹ́. ọ̀gá wa ń kọ́ báyìí. ọ̀gá òṣìwò ló ń bèrè lọ́wọ́ mi ọmọ tí mo rò tí mo ló tí mo ságbà ni mo ságbà báyìí mo bèrè ọ̀gá òṣì lọ́wọ́ mi. mo rò bí ẹjọ́ lọ ni. ẹjọ́ lọ wèrè wo ni. drive mọ́tò jà kúrò bí jà kúrò bí jà kúrò kí la máa lọ sí London báyìí. ọkọ mi ṣé orí ìrònú yìí ló ṣì wà. Hm? Ah, ayé mi ò sọ gbogbo kan tí mo sọ ò gbọ́ ìrònú lòun wà mú bí omi mi ò ronú. rántí bp blood pressure. ọ̀dà tó bá ní mò ń ronú ṣé kò tó rò ní ọjọ́ wedding wàá kí grab ọkọ mọ́ ah, ah. ṣé ó ṣẹlẹ̀ ríran wa ni àmọ́ gbọ́rọ̀ ẹ̀ lágbègbè dàgbà ẹ̀ tó wá lọ torí tèmi bẹ̀rẹ̀. ẹ lóòótọ́ kò ń ṣe nǹkan tó dáa kò ń ṣe nǹkan tó dáa mọ́ kò ń ṣèwọ́ ló wáyé kó tiẹ̀ wá jókòó rònú ah tó bá ní kéèyàn kan máa ronú nulẹ̀ mi ni o. ìdí. ah ìdí ni pé ṣé ìwọ mọ̀ pé àwọn ará ará àdúgbò àti gbogbo àwọn tó wà ní agbègbè wa lè máa rò pé èmi ni mi fẹ́ kí wọ́n ṣe wẹ́ẹ̀dì. ẹ ẹ wo ní tó bá wo ní kálukú kúrò tínú ẹ bá ti mọ sọ́dọ̀ Ọlọ́run kí tó kulẹ. wọ́n lè máa wò ó pé èmi kọ́ ọmọ òbí pé mi fẹ́ kí wẹ́ẹ̀dì ṣe é ṣe o mi fẹ́ kí inú ẹ dùn o ah, torí ẹ̀ lèmi ṣe sọ pé ìwọ kọ́ nìrònú tọ́ sí èmi ló yẹ kí n máa wàá mu. mo ti gbọ́ mi ò ronú mọ́ agbógbà tó wá mú mọ̀rọ̀ wá ó dà mo ti gbọ́ ní kí n máa ronú kí ló a lè ṣe ọ̀nà wo la lè gbé gbà kó yé mi ni ṣé pé mo kàn dédé ń ronú. ṣé mo pé bó ṣe ń sọ̀rọ̀ nǹkan kan sọ sí mi lọ́kàn. kí ni. ẹ bóyá kí n lọ sọ́dọ̀ àwọn àna wa kí lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò pé kí ni nǹkan táwọn náà rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tó rọ̀rọ̀ ìjọyàn lójú ó yàyàn lẹ́nu. àbí máa fi lójú ó dáa tílé ọ̀la bá ti ń mọ́ ibẹ̀ ni máa rìpọ́ọ̀tù sí ká lè gbọ́ tẹnu wọn náà ẹ bóyá kí n wá lọ bẹ ẹbú oúnjẹ yàn pé tí ì jẹ kankan léèmù. ṣé tó yẹ ṣèfọ̀rọ̀ jẹ ẹ máa jẹun ibi kò tí ì bá ẹ jọ̀ọ́ please what have I done kí ni mo ṣe uh, today is my wedding day ẹ jọ̀ọ́ please please ẹ jọ̀ọ́ kí ni mo ṣe kí ni ẹ ṣe mi. you better stay calm and stay steady I am crazy you feel me. Let's calm down. Taiwo, Taiwo. so ìwọ ló organize àwọn boys kan ṣe ló ń kàn báyìí fún mi Táíwò ah Taiwo, wàá regret it Taiwo, you will regret this I promise you that wàá regret it ah dáàdi máa gbọ́ sílẹ̀ Taiwo. I'm gonna let dad know everything all these things you're doing I'm gonna let him know kí ni gbogbo nǹkan tó ń ṣe yìí what is all this wọ ẹ kò wọ mí ta ló ń regret ẹ báyìí sìn ta ni ó fẹ́ ṣe wedding lénìí tí ó lè sìn bẹ́ẹ̀ ta ló pe àwọn èèyàn ọjọ́ tẹbí tara. ní pé kàn wá bá wọn ṣàyẹyẹ ìgbéyàwó tí ó lè sìn bẹ́ẹ̀ ta ló regret ẹ báyìí sìn you or me èmi ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé mi ni màá win I told you right Yẹmi Táíwò. Yeah, I win always. Hey! Sorry, sir. Sorry, sir. Ah, very, very careful. Listen up. Better stay put and respect yourself. If you don't, I'm gonna put this law through your brains and dirty the entire floor with your brains. You feel me? I ain't joking. Zagadis. Zagadis. Zagadis. Zagadis. Zagadis. Ìpàtà pọ̀ baby. I Àbúrò pọ̀ mọ́ ọ̀bẹ̀rẹ̀. In that case, ẹ sọ fún ọmọ àwo pé kó ṣe jẹ́jẹ́ kó má bàa kú sípò gbèrè. T-boy, what is the next line of action? ọmọ tó gbọ́dọ̀ balẹ̀ bàbá ọmọ tó gbọ́gùn lẹ̀ yíyá. mo fẹ́ kí a tọ́jú Kenny kó máa bá wa ṣeré until further notice. Zagada. Zagadis. Zagada. Zagadis. Don't you? Hey, move. Um, Alam, ẹ wo, ẹ ẹ kú àfaradà, ẹ ẹ má bínú. Ṣé rí àwa náà ń gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí? A ti fi tó àwọn ọlọ́pàá létí àwọn ọlọ́pàá dẹ̀ ti bẹ̀rẹ̀ investigation in fact wọ́n ti lọ sí hospital tó ti kidnap Kẹ́hìndé wọ́n dẹ̀ fi ń yé wa pé ehm, àwọn tó wá rescue eh, Táíwò the same set of criminals àwọn náà ló wá kidnap Kẹ́hìndé yí pé ká fọkàn balẹ̀ àwọn máa make sure yí pé àwọn máa arrest gbogbo àwọn ọ̀daràn yẹn so ẹ lọ fọkàn ara yín balẹ̀. ẹ dúró ṣé nǹkan tá ẹ̀ ń sọ fún mi ni pé Taiwo. ó lọ́wọ́ sí nǹkan tó ṣẹlẹ̀ yìí. ẹ ọ fẹ́ dà bẹ́ẹ̀ ọ ah, ah. fẹ́ dà bẹ́ẹ̀. Táíwò ah. ṣé nǹkan tí Táyé ṣe ó dùn mí o irú ìwà wo nìyẹn kí ọ̀dájọ́ ọjọ́ ìnáwó síwájú kọjọ́ kòrè kó wá jẹ́ pé ara léèyàn ló tún máa máa ṣèyàn irú ìwà yẹn ò dáa. ẹ wò ẹ ṣáà má bínú. ẹ kọ́ ni kí má bínú ní dáàdi ẹ wò inú bí mi ẹ wo gbogbo àwọn èrò tó wà náà àwọn tó wá láti Canada mi lè ka wọn àwọn ọ̀rẹ́ mi tó kúrò US tó fi ṣe wọ́n lẹ́tọ̀ wá torí wedding tẹ bá rí agbọ wọn lásán wọ́n dẹ̀ mú gbogbo àwọn bàjẹ́ fún mi ẹ wá ní kí n má bínú. ẹ wo àná mi kò ṣe é tó tèmi kò dùn é tó mi àmọ́ ẹ fi Táíwò lẹ̀ o ẹ fi lẹ̀ pẹ̀lú mi orúkọ tá a máa sọ ọmọ ẹni inú ẹni ló ń gbé ẹ ríran wò. máa ń lọ ẹ wò èmi gan mọ ipò máa dùn yẹn nítorí pé àwa gan ẹ ta ni Táíwò ó ń dùn wáyé pé ó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ọmọ ẹni ò ṣáà ní burú ká lè fẹ́kùn pàjẹ́ but mo mọ̀ pé ọlọ́run máa ṣe ní rere ẹ wá jẹ́ kí n fi kinní kan dá yín lójú ṣe rí déètì ló yẹ but mo mọ̀ pé lágbára ọlọ́run a máa tún ọjọ́ mi mú tí kò dẹ̀ ní sí ọwọ́ irú eléyìí tó ṣẹlẹ̀ ẹ má bínú mo fi ọlọ́run tẹ̀ ń sìn ni mo fi bẹ̀yìn ẹ jọ ẹ jọ ẹ má bínú tẹ bá délé ẹ bá mi sọ fún àwọn ará wa tó kù wípé kàn má bínú àtọ́jọ́ mu ẹ ti gbọ́. ṣe rí déètì tá a máa tún mú yẹn ní kò pẹ́ kò pẹ́ ni kì í ṣe déètì tó jìnnà jù ah, èmi kan oòrùn tó ràn jẹta orí mi ló dalẹ̀ tí mò ń ṣe ń kiri pé tóníyàwó yìí ẹ fọkàn yín balẹ̀ ṣẹ́gbọ́ ẹ máa kàn ré mi ní girama arúgbó báyìí mà ní girama ara ré mà ní táwọn ọ̀rẹ́ tèmi gan tí wọ́n ti ṣarajọ àmọ́ ẹ fi gbogbo yẹn lẹ̀ ṣíṣe ní tolúwa ẹ báwo wà ní ìyàwó mi ń kọ́. ìyàwó yín lẹ béèrè bẹ́ẹ̀ yẹn ẹ̀yin náà mọ bọ́rọ̀ wẹ́dí ṣe máa ń rí lára obìnrin ẹ kàn sọ pé ó dùn yín ni kò lè ẹ́fà dùn yín tó wa ọmọ yìí ti pèrò ó ti gbogbo àwọn ọ̀rẹ́ náà ti dáṣọ wọ́n jókòó báyìí tó ń mú gold ni. ẹ̀yin náà lẹ́yìn máa bá wa ṣiṣẹ́ yẹn iṣẹ́ kí ni ẹ bá máa pẹ̀tù sínú pé kó fọkàn ẹ balẹ̀. màmá ẹ̀ kan sọ bẹ́ẹ̀ ni ọmọ yẹn wà ń létí tó ń wa ikún mu ọ̀rọ̀ pẹ́ taṣọ kiri kan àná mọ́ wà ń lé tó ń wa ikún mu ó orin wo ni kí n kọ fún pótó. máa máa máa yín lọ ẹwà ló fẹ́ wá dùn sí i. aṣọ yẹn náà náà ṣì máa wọ̀ níjọ́ tá a bá tún ọjọ́ mi mu ẹ ní kọ́ máa ti kọ́ máa ti wọ̀ àbí kọ́ máa ti fọ̀rùn mm. ṣe ti gbọ́ ọlọ́run á ṣe kẹ́hìndé ní rírì fún wa. ọ̀rọ̀ àgbà bí kò ṣe lówùrọ̀ á padà ṣẹ lálẹ́. ọkọ mi pẹ̀lẹ́ ṣé wọn ò gbẹ. ọ̀hún fún ọkàn mi mọ́. ẹ kẹ́hìndé n fẹ́ fi nǹkan kan dẹ́ lójú sórí gbogbo àwọn tó lọ́wọ́ sí wọ́n ṣe kidnap ẹ̀ gbogbo wọn ni màá bá ná tán bí owó màá make sure yìí pé eh, wọ́n rẹ́wọ̀n e màá sì wọ́n dé bèbè ẹ̀wọ̀n báyìí so má wọrí ìwọ máa wé mi pẹ̀lú wọn kó tó di pé ìjọba fìyà tó tọ́ àti tó yẹ jẹ wọ́n èmi fúnra mi á fìyà jẹ wọ́n mi ò tẹ̀ níwòye pé Táíwò mọ̀ sí gbogbo kidnapping tó ṣe so má wọrí fèmi pẹ̀lú wọn lẹ̀ fèmi pẹ̀lú wọn lẹ̀ màá bá wọn nà tán bí owó nítòótọ́ ó ṣe kókó kéèyàn bá wọn ná tán àmọ́ ètò jẹ́ èmi lógún jù yẹn tìyàwó yẹn bá ṣe máa mọ́jọ́ mi nítorí pé etí mi ti kún àwọn ẹlẹ́nu màrí màá sọ tó ti sọ ẹnu wọn di àdá àdá lẹ́nu tálíkà tó ti fi ń ṣán gbó lọ́wọ́ báyìí ẹ̀ẹ́n dájọ́ ìyàwó ọkọ̀ rẹ̀ rú ẹlẹ́rù báyìí wọ́n ò sọ. So wá fẹ́ ká mú ọjọ́ ìyàwó yẹn ní kò pẹ́ kò pẹ́ ká dojú tì wọ́n. mọ́mí ṣe mọ̀ you guys are in the best position to pick a date so màá jẹ́ kéèyàn àti dáàdi decide on that. ẹ wo kẹ́hìndé màá pe àwọn fámìlì ìyàwó ẹ̀ so ọjọ́ tabajọ mú títí alẹ́ yìí màá jẹ́ kó mọ̀ ṣó ti gbọ́ pẹ̀lẹ́. okay that's uh, not only choose date because right now i mean you know, i'm in good position to choose a date because. má wọrí màá bá àwọn àna mi sọ̀rọ̀ nǹkan tí wọ́n So, sọ màá jẹ́ kó gbọ́ ṣó yeah no problem. Fuck my balẹ̀. ọ̀rọ̀ kò ṣe lówùrọ̀ á padà ṣẹ̀ lálẹ́. sir? Um, I'm asking after um, Agbeti Street. Do you know where that is? Oh, go straight. Turn by your left. That's where Agbeti Street is. Oh, that's where it is? Yeah. Wow. I like the way you speak. What is your name? My name is Okini. Okini. Okini. What does that mean? Needle. Needle. Wow. Wow, needle. Okay, I see. Uh, let me give you something for doing that for me. Mm, thank you so much. Are you gonna be my friend? Yes. You sure? Yes. You promise? Yeah. Okay. Thank you so much. Have a good day. Bye. Bye. ẹran macaroni fifteen naira ẹran rice fifteen naira rice fifteen naira macaroni fifteen naira ẹran méjì fifteen naira macaroni fifteen naira ẹran méjì rice fifteen naira macaroni fifteen naira ẹran méjì. àbọ̀tà alágẹ̀mọ́ bá dá lóṣù akẹ́ńdà dán bẹ́ẹ̀. èjì rẹ̀ ara ìṣòkun ẹdùn jẹ bí ọmọ ẹdùn ọkàn ń bá eléyìí máa kọ́ ẹ̀yin àgbà tó máa rọ ọmọdé jẹ lọ́gbọ́n. ọba kìsù bẹ́ kẹ́sẹ́ ó bẹ́ sílé alákìsà ó sọ dílé aláṣọ. ìjì rẹ̀ ìjì rẹ̀. ọmọ dámi ló jọ kí ló ṣe wọ́n mọ̀ iná ó ṣàárọ̀ àwọn ìbáṣe dé ó ò tí ì ṣe ẹni jù ó mú kọ́ kíkọ́ ó já bẹ̀ yẹn ṣébi tí mo ti lọ́wọ́ kà yẹn. Gbígi. Fast now. Kò kó mò ń lọ sí meeting ọkùnrin ní ẹ̀kọ́ ló máa bọ́yàn. ọkùnrin máa ń ṣiṣẹ́ ni ó ti yẹ báyìí. My friend, Hey, hey, what's up? How are you? I'm fine. This is my mom. It's your mom. Yetunde. Kenny, how come? How come she pàdé? Yetunde. Mọ́mí, wọ́n ti wá ń bí. ẹ káàsán o ẹ ra o ẹ pẹ̀lẹ́ o ẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ níbo lẹ ti wá ta lẹ béèrè ẹ ń béèrè yan ni. ẹ jẹ́ ẹ̀yin làwọn wọ́n mọ̀. èmi kí ló dé kí ló ṣẹlẹ̀ mi ìmọ̀ yín rí mi ìrojú rí. ọmọ ẹ náà ni ìṣòro ní ìtọ́wọ́ ẹ̀ ní bọ́pọ̀. sọmọ yìí. ìwọ náà ò dẹ́ lánú sọ̀rọ̀. sọmọ yìí tó dúró. ẹ ká sọmọ yìí orúkọ mi ni Yétúndé èmi ni girlfriend ọmọ yín Kenny so nǹkan tó ṣẹlẹ̀ ni pé láti bíi two weeks nsìn mo máa ń sùn ó máa ń rẹ̀ mí mo máa ń tutọ́ so ìgbà tó tẹ̀yọ̀ kọ́ ṣẹlẹ̀ mo ò bí a malaria ni mo wá lọ sí hospital wọ́n wá ṣe àwọn oríṣiríṣi wọ́n tẹ̀yọ̀ kọ́ ṣe malaria test fún mi so later wọ́n wá ṣe pregnancy test fún mi ìgbà tí test máa wá jáde wọ́n wá discover pé mo ti lóyún two weeks so mo fi wá sọ pé kí n wá. ó mà ṣe o yé ìyẹn ló wá ń kálòlò kálòlò látẹ̀ẹ̀kan <laughs> bó ṣe máa ń ṣe èèyàn nìyẹn màìdíà a máa rẹ èèyàn láti inú a máa múni lótútù ẹ̀yin kó ayọ̀ ló jẹ́ fùdílé yìí nǹkan ayọ̀ ṣe bóyún náà sọ pé ó ní. <laughs> ẹ lẹ́ yà ẹ kú oríire ẹ kí ló wá ṣẹlẹ̀ tẹ́ fi wá pé ó mọ náà ọ̀dọ̀ wọn tó fún ẹ lóyún ni ló ṣe wá wá bí. kẹ́ni ló fún mi lóyún kẹ́ni ò dẹ̀ sọ̀rọ̀ náà tí o bá tó bá jẹ pọ́ màá lá ẹ̀ ń gbà ju ojú yẹn ò lè fi ríràn lọ́sẹ̀ ó yà wọlé lọ wọlé báyìí kọrí sílé o fẹ́ sọ̀rọ̀ o nọ̀rọ̀ lẹ́nu òpònú ayírádà tí ò dá kan mọ̀ n bá tún gbọ́ kẹ́ni lẹ́nu ẹ̀ èmi láìkì ní kìnẹ́ ṣe èèyàn lọ́rùn torí ti bá tiẹ̀ báyìí tó wá forí gbòógì ó ní inú ẹ̀yìn ajábọ̀ màmá ẹ̀yin bá kú oríire ọmọ yín lóyún lójú ẹ̀rí yín ẹ̀yin náà wàá mú tẹ̀lé wálé ọkọ ẹ ẹ̀ ṣe sọ fún pé ibi kọ́ ni ó yẹ káyìí mọ̀ pé irú ibi kọ́ lẹ́yìn lè wá hmm. ọ̀pọ̀lọ́wọ́ bí tó tutù ẹ fẹ́ bá sí ẹ wá wo gbogbo àdúgbò báyìí ẹ rí i pé bẹ́ẹ̀ bá fẹsẹ̀ bá bí ìfọ̀kànbalẹ̀ dé fún yín bàbá ńlá irọ́ nítorí ọmọ tèmi kọ́ ló lóyún fún. àwọn ọmọ yẹn pé kẹ́ni sísọ. tó bá tún sọ bọ́dà bá mi kọ́ lọ lóyún fún ẹ̀yin ó lè jájà tí màmá ẹ lójú tì o ẹ lójú tì ẹ wá joyè sàmútẹ̀ làjígbéda ẹ tẹ̀ lọ́mọ yín kiri tí ẹ níṣẹ́ ni láti bá tẹ̀ lọ́mọ kiri pé máa foyún wẹ́lọ̀ tètè mú ìyá ẹ kó o mú gbàbí tẹ tọ ẹni tó fún ẹ lóyún kó o mú gbàbẹ lọ. má fi nǹkan kúlẹ̀ fún mi tó bá tó bá mú mi ẹ ní kìlọ̀ fún màmá ẹ kìlọ̀ fún o màmá ẹ wò. màmá ẹ̀rọ tọ́lọ́run ẹ̀dẹ̀rù ọjọ́ iwájú. pẹ́ẹ́dà ṣe sí. ẹ̀yin gangan nìkan ẹ̀rù tọ́lọ́run ìkànnì ó bá yé ẹ̀yin èèyàn báyìí ó bá yé ọlọ́run ẹ jẹ́ kó yáwó èèyàn ó yé eyín ó yé eyín ẹ fẹ́ ti oyún wá ọmọ tèmi lọ́rùn torí pé ti rí irinlẹ̀ lọ ọmọ mi ò lè yálé oní kò lè yálé tálíkà tálíkà ní akúṣẹ̀ rádaràda akúṣẹ̀ nìyí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo rí pé tuntun ayẹ̀wò ẹ wo ẹ jẹ́ kí mi wá sọ fún yín o kí ẹ bá pẹ́ tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó bọ́ta màá kọ́kọ́ tú ajá sílẹ̀ fún yín àwọn kan fẹ́ yí dá bàtà sí lára kí n tó wá kí n tó wá pe sójà sí àwọn sójà ọ̀rọ̀ ọ̀nà ṣẹ́ ọ̀rọ̀ ọ̀nà ẹ̀yìn kẹ̀. kò sẹ́ẹ̀dì lọ́wọ́ yín màmá iṣu ẹni nítọwọ́ ẹ̀ níbọ̀ kù òun ni ò gbọ́ràn ni ò ríran kò sẹ́ẹ̀dì lọ́wọ́ ṣùgbọ́n mo fẹ́ ká ẹ rò kẹrù ọjọ́ ọ̀la. kí kéde lòlò yẹn pé fún yìí. ọwọ́ tèmi o màá dá ìgbà màmá ẹ máa lọ sẹ́ẹ̀ àníkà ẹ mú ọmọ ẹrù tọjọ́ iwájú o. ọjọ́ iwájú kọ. ẹrù tọjọ́ iwájú o. ọjọ́ ọ̀la ni. ẹrù tọjọ́ iwájú o. àwọn olójú kòkòrò ní kẹ́kẹ́ mi dà pọ̀ mọ́mọ́tọ́ èmi sàmútẹ̀lá gíga àwọn onírà wọn kọjá ìwà gbígbé wọn gbẹ ó fọwọ́ bó ń gbà yìí á rò fún gbogbo ọgbẹ ilé olówó rẹ mọ wọn á ṣí èrè méjì. Yétúndé nígbà tí mo ṣàgbé possible best mi jọ tí grandma lé mi kó lọ́dọ̀ yẹn láti terminate oyún ọmọ yìí omi orí ṣe tó ní láti fi sílẹ̀ oyún ọjọ́ yẹn ni mo fi bí ọmọ tó wà lẹ́sẹ̀ yẹn really ṣé pọ́ mọ́ mi rèé how Yétúndé Yétúndé má bínú má bínú ìpàdé kò easy mi ò lè parọ́ fún ẹ Yétúndé it's not easy I, I know ó yé mi má bínú I'm very sorry padà wá pé mi ní níyàmọ́ yá jẹ́ mi. mo mọ nǹkan tó ń sọ yé mi but látìgbà yẹn náà it hasn't been easy for me ṣé kàn mọ mi rè é. ọjọ́ máa ń lọ bèrèbèrè àbí kí ni gbogbo kàtìkàtì táwọn bíbí ń bá mi fà tí mi ò bá máa rí ìgbéyàwó ìṣe pẹ̀lú Kẹ́hìndé kò má sẹ́ni tí mo fẹ́ fi dájọ́ nínú ẹgbẹ́ yẹn. ta ni ẹ. èmi ò kíni ló gbà lálejò. ìwọ kíni ìwọ kíni kónkóló yìí náà ló ń pè é lókìní jọ kí ló fẹ́ òkìní. I am here to warn you mo fẹ́ kó jáwé lórí ọ̀rọ̀ kẹ́hìndé if not gbàdúgbàdú àdúwà àgbàdo lọ́wọ́ ẹ̀. <laughs> ẹ jọ bó la tún já sí yìí o wá ọ̀dọ̀ àwọn Ọlámídé ló ti ń bọ̀ ṣé òṣèpò ti ṣìnà òkè ni àbí kí ló ti pera ẹ̀ ah, jọ́ o èmi ò fẹ́ mọ ibi tó ti wá o mi ò dẹ̀ fẹ́ mọ ẹyẹ tó ṣu ẹ́ bọ̀ bí mo ṣe ń wọ̀ ẹ́ ó dàpọ̀ ti ṣìnà àbọ̀wọ̀ mi ò yí ẹ báyìí èmi ló wá dúró síwájú ẹ̀ tó fọwọ́ láyà tó sọ pé ìwọ kìnnìkan kìnnìkan jọ kí ló dé mi àti ẹ̀pọ̀ ṣé mo mọ̀ já ẹ̀rí ni. Ah. mo rí i pé òun mu ní kékeré èmi náà má lè jẹ́ kó yé ẹ wípé mi ò kéré nú ayé see read my lips I am not your mate tí ṣàǹkó tó bá ń parapara tó ń fagirò kò kò ṣe bí kí n là tèmi are you getting me tó bá tiẹ̀ wá sọ pé igi kan ó fẹ́ wólúyọ̀ pa kò ṣe bí ti igi ewédú tiẹ̀. kékeré labẹ́rẹ́ kéré kì í ṣe mú ìfadìyẹ mi lè kéré lójú bọ́mi kì í ṣẹgbẹ́ I am not your mate. ṣá àwọn oní hip hop náà kọ lọ́fọ̀ọ́ ni because I don't understand you. It's fine. Mo máa bí ẹ láwọn ìbéèrè méjì kan. Tó bá dáhùn dáadáa, bẹ̀ máa mọ̀ pé máa yé ni. Ta ló kọ́kọ́ ta ló kọ́kọ́ wà gbò. ọ̀sọ́bìkì ló kọ́kọ́ bí gbò. I am here to warn you o fẹ́ kó jẹ́ olórí ọ̀rọ̀ kẹ́ndé if not wàá kọ́ nínú iyọ̀ I will see you later. Talamode àti gbogbo ìtura. ọkọ ìyàwó ẹ jẹ́ béèrè lọ́wọ́ ìgbéyàwó tá a fẹ́ ṣe tá a mọ́jú ẹ̀ sọnù ń wòlẹ̀ bá preparation dé. ah mo ti bá popsi sọ̀rọ̀ so àwọn náà ti pe commissioner of police so uh, on that day there will be a lot of security and me and my baby will be fine. n ń sọ̀rọ̀ preparation security kọ́ lè mi sọ̀rọ̀ ẹ̀ pa ẹ̀ torí igi gogoro má gùn mí lójú àtòkèrè láti ń wò ẹ àbí n tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná àwọn òfẹ́ jẹ́ ó ṣẹlẹ̀ ibi táwọn àti gbéṣẹ́ kọjá àbí tẹ́yìn ń hmm. sọ yẹn àti débẹ̀ àti kó mbẹ́ ẹ̀yà àṣẹ máa gbẹ̀yìn débẹ̀ kẹ́yìn tó kúrò ṣọwárí àwa ti sọ fún àwọn ọlọ́pàá wọn ìjọ mẹ́rin tó bá kọ́kọ́ pé àwa máa tẹ̀lé lẹ́yìn wọn wá sọ pé àwọn fún wa ní oṣù mẹ́rin lè tán máa fi ṣọ́ ìyàwó àtọkọ hmm. ọ́ní moon ọ́ní sky gbogbo ẹ̀ kò so ẹ̀yàwó ẹ̀ tó ẹ̀gbọ́n mi tó jẹ́nẹ́ra gan-an láwa. ìwọ ọmọ àgbákò yìí ó tún ti débi ó tún wá mi débi báyìí ṣé mi ò sọ fún kíkù tẹ̀ lẹ́yìn rẹ̀ wá ṣé mi àti ṣáájú wà ní ṣàwárò kan náà ni ṣáájá bá ń sinmi kó yá mojú olówó ẹ o torí ẹ ò bá pé abẹ́ta kó padà síbi tó ti wà o. My name is Okini ṣe rí arábìnrin yìí tẹ́yìn ń pè ní Odúayọ̀ her name is Akeke scorpion eh? in the kingdom of darkness tó ti wá. kí ni gbogbo pàtìkà tó ta ló bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ ayọ̀ ha. àbátà alágẹmọ bàdá ló ṣàkẹ́ńgbà ah. olójó ń gbòdù àwòjáwò lọ àwa máa gbá omi torítorí torí pé ìfákífá kan kò lè borí ọ̀fun odùkodù kan kò lè borí èjì èjì ní bàbá ifá. ọjà ò kílẹ̀ ẹ̀ ẹ̀ ọ̀gùn kílẹ̀ o. ṣe wù mí Kenny talk to me Kenny Kenny who bá me pè now? ó dẹ̀ wù Kenny Kenny Kenny please náà ó dẹ̀ bá mi sọ̀rọ̀ Kenny. What is going on? Ah. ló ṣẹlẹ̀ báyìí. congratulations congrats ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni. bínú ṣùgbọ́n hmm? <laughs> i'm so sorry about everything hmm? ṣùgbọ́n má bínú i know you went through a lot má bínú sí mi you know i love you so much. ó ṣì ń bọ̀ mo mọ̀ pé tí mo bá ṣe báyìí sí nǹkan ní fẹ́ wá hmm? thank you so much i love you. Huh? Thank you. She's an evil bride. Ah. Hey, she's an evil bride. Rárá o. Ìyàwó ló ṣèjì o. Déètì ò ṣèjì o. Kódà aṣọ yìí ni mò ń gbé bọ̀ báyìí. Mo kàn yín lára tán. Ṣé pé kí ló dé tí ìyàwó ṣèjì? Ti bá dọ́dọ̀ ẹ̀. Ìyàwó ṣèjì èmi á ṣàlàyé fún ẹ kí sọ̀rọ̀ orí fóònù mo ti ń gbàṣọ yín bọ̀ báyìí. ẹ mọ́mí ẹ wò máa kàn drop yín síbẹ̀ yẹn ni o nítorí pé ẹ mo sọ fún yín tẹ́lẹ̀ mo fẹ́ dọ́dọ̀ wọn ọ̀rẹ́ mi ẹ lórí ti wedding tá a fẹ́ ṣe náà ni. ìyẹn náà burú bó bá o ṣáà drop mi síbẹ̀ nínú kinní kan ọmọ wa gbé mi ọkọ rẹ mi kó a drop mi. ẹ tẹ́mi gan bá tètè ṣe tán mo lè wá gbé yín padà ah, ṣẹ́gbọ́n because àwọn pípù yẹn ti máa máa dúró dè mí ẹ lọ ah, wọlé ẹ lọ ah, <laughs> mama bí mi lẹ́jọ́ tí ò lọ. call